السلام عليكم ورحمة الله وبركاته وعما من ظن أن الميت الظن عن الميت يحيى في قبره قبل يوم القيامة فخطأ إنه على إيتي أمباب ننترى الآيات البينات nínú ẹ̀ náà ni àfáà ti ń ṣàlàyé fún wa wípé gbogbo ẹnikẹ́ni mọ̀nvọ́nà ẹni tó bá lérò tó ń bá ń rò wípé annalmẹ́yìí tá pé òkú yuhya fi qabrihi wọ́n sọ di nínú sàárì rẹ̀ àbíká sọ pé Yahya fi qabrihi yóò padà di ẹni tí ó máa sẹ̀mí nínú sàárì qabla yawmil qiyama síwájú kó tó di ọjọ́ ògbéndàl qiyama wọ́n ní ọ̀rọ̀ yìí fọ̀kátọ̀ wọ́n lọ́rọ̀ tí ò rí bẹ́ẹ̀ àfọwọ́ṣe Al-Albani أنا قلت بل هذا على إطلاقه هو الخطأ وأني أرأي على إطلاقه لا كتان ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ rárá ni nítorí wípé tí ọmọ ènìyàn bá jáde láyé tó wà nù sàárè kò lè sẹ̀mí ní ìṣẹ̀mí tilé ayé má ìṣẹ̀mí tilé ayé ò náà ní pé ẹni tí ń bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa tó bá sọ̀rọ̀ àgbọ̀ abẹ́kọ̀ àwa náà ó sì lè bá abẹ̀mí ẹgbẹ́ wa sọ̀rọ̀ ìṣẹ̀mí kan nìyẹn ṣùgbọ́n ìṣẹ̀mí inú sàárè ìṣẹ̀mí náà wà ń bẹ ṣùgbọ́n ìṣẹ̀mí yẹn kìí ṣe ìṣẹ̀mí tilé ayé débi wípé ọ̀rọ̀ tí alàyé bá ń sọ kò lè gbọ́ ọ̀rọ̀ tó kù ẹgbẹ́ rẹ̀ gánà ń sọ kò lè gbọ́ ìyà tí ọ̀kú kan jẹ òkú mi ò lè mà ìgbádùn tó kù kan ń gbá òkú mi náà kò lè mà kódà kò ṣe wípé inú sàárè kan náà sì wọ́n sí sèyàn túmọ̀ sí pé ẹni tó bá lọ ń lérò pé irú ìsẹ̀mí ayé yìí náà ni ẹni tó ti jáde láyé ni ó máa ṣe nínú sàárè ṣáájú kó tó di pọ́lọ̀ ó gbé ẹ̀dá dìde wọ́n ní ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ لأن الآيات التي ذكرناها تمنع من ذلك wọ́n ní gbogbo àwọn àyà Qur'an tá ti sọ síwájú ó takò eléyìí ولو كان ذلك لكان تعالى قد أماتنا ثلاثا وأحيانا ثلاثا wọ́n ń dèyàn bá lọ nígbàgbọ́ lórí eléyìí a jẹ́ wípé ìgbàgbọ́ wa ti dúró lérí pé ẹ̀ẹ̀mẹ́ta láàkùn ẹ̀ẹ̀mẹ́ta láàdàláì ìtọ́lọ́ sì sọ ní al wípé isnatain ẹ̀ẹ̀mejì ni a ti kọ́kọ́ wà ní aláàyè a wà a sì wà lókú àkọ́kọ́ ìjálàyé wa a ti wà lókù ṣáájú ká tó wà ní àlàyé abẹ́ẹ̀kọ́ tàkọ́kọ́ ni a ti ti wá wà láláyé bá ṣe wà láláyé nígbà tó bá tún wáyá a tún kúrò láyé ti pé méjì ìdálàyé ọjọ́ ìyọkan ìgbà wa tó gbé wa dìde nínú sàárè wa ti wà ní wọ́n ní ṣùgbọ́n tá a bá ti lọ ní àdìsọ́kàn wípé nínú sàárè ọlọ́run ó tún jí wa dìde nínú sàárè àtúnwà nù sàárè yóò tún fẹ̀mí sí wa láà tálkì àmọ́ ọlọ́run ó fi tó wọ́n ní téèyàn sọ ni wípé làkánà wàlẹ̀kánà dáàlìká làkánà tààlà qad amátana thalathan wa ahyana thalathan a jẹ́ pé ó ti di mẹ́ta mẹ́ta mìíràn tí ó sì rí bẹ́ẹ̀ wàhádà báàtílùn wa khilaful Qur'an wọ́n ní eléyìí ọ̀rọ̀ tí ó wọlé ni ó sì takò tí bẹnu al-Qur'an illa man ahyahu Allahu ta'ala ayatan li nabiyyin min al-anbiya alayhim salam àyàfà àwọn èèyàn kan tọ́lọ̀ wọn bá pa wọn tó tó jí wọn láti lè máa jẹ́ kí wọ́n jẹ́ àmì fún ọ̀kanú àwọn ànábì ọlọ́run tí wọ́n yẹ tí wọ́n ó di ẹ̀mẹ́ta ta ni ẹni náà ọlọ́run sọ́nà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim alam tara ila alladhina kharaju min ní ẹ̀yà wòye ni sí àwọn ènìyàn kan wọ́n jáde min diyarihim jamu jamu da dar diya àwọn tí wọ́n jáde nínú ilé wọn wà ó ń olówó fún ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ni wọ́n wọ́n pọ̀ ló ń kà gbogbo wọn wọ́n bá jáde nínú ìlú wọn hadar al-maut lẹ́nu tí wọ́n ń sára wọn ò fẹ́ kú wọ́n wá sá kúrò nínú ìlú tí wọ́n wà. ìgbà tí wọ́n sá kúrò náà lóye wọ́n ń sá fàkọ́ọ̀lá láhùmọ̀lọ́ òmùtò ọlọ́run bá ní bẹ́ẹ̀ ṣe ń lọ gbogbo yín ẹ̀sìn kú òun wọn kú nígbà tó wáyá fàtúmọ̀ àyà ọlọ́run tó jí wọn padà wọ́n yàtọ̀ ọlọ́run fi fẹ́ wọ́n ṣe àmì nínú àwọn àmì ọlọ́run àpèjúwe míì náà ó ń bẹnu alukur'an suratul baqara tọ́lọ́run tún sọ a'udhu billahi minash shaitani rajim aw kalladhi marra ala qaryatin wa hiya khawiyatun ala urushiha ọlọ́run ní àbíká tó fún yín lápèjúwe arákùnrin kan èyí tó kọjá ala qaryatin lẹ́gbẹ̀ẹ́ yìí wàíyà kàwíyà tún àlà òrùṣìà ìletò yìí ìletò ìlú tó yẹ pé téèyàn bá kọjá ń bẹ̀ tẹ́lẹ̀ gbogbo ẹ̀ máa kún ni ọjà àwọn òkun àwọn èèyàn pọ̀ ń ìgbà tó wá kọjá ń bẹ̀ wáyà kàwíyà tún àlà òrùṣìà tí lábàbá sọ pé kọ́wíyà tún àlà òrùṣìà ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo ẹ̀ ti parẹ́ ó ti parun àwọn èèyàn bẹ ti kú gbogbo nǹkan bẹ ti bàjẹ́ bóyá ogun kan ló ṣẹlẹ̀ ní o bóyá bínú ọlọ́run kan ló ṣẹlẹ̀ ní o ẹ kàn máa rí eré pa gbogbo ilé ti wó gbogbo ẹ ti bàjẹ́ ìtumọ̀ káwíyà tó ń alẹ́ àwọn òṣà gbẹ̀dárakùnrin wa kọjá ń bẹ̀ pé ah ṣe bínú tóun ti kọjá ń jẹ́ onírè bóò ló ṣe tún wá jẹ́ tó fi wá di káwíyà tó ń alẹ́ àwọn òṣà gbogbo àwọn nǹkan tó dáa bẹ̀ gbogbo ẹ ti dẹnu kọlẹ̀ ìgbà tó wá rí bẹ́ẹ̀ kọ́ọ̀lá arákùnrin yẹn wá ń rò nínú ẹ̀mí ọwá ń sọ wípé anna yuhyi hadhihi Allahu ba'da mawtiha wọ́n sì ń sọ bá tó bá ti kú Ọlọ́run jí padà bóun lọ́lọ́run sì fẹ́ jí gbogbo àwọn tó ti kú lẹ́yìn ìgbà tí wọ́n ti kú Ọlọ́run sì fẹ́ sọ wọ́n fún odidi ọgọ́rùn ọdún lẹ́yìn ọgọ́rùn ọdún fún mọ̀bá àtà ọlọ́run tó wá gbé padà eléyìí oríṣiríṣi nǹkan lérí ẹ̀ àwọn afọ nítàn ó ń bẹnú àwọn àfóò nítàn tí wọ́n ní arákùnrin yìí ọ̀kan bóun ṣe máa ń jí òkú dìde ìgbà tí arákùnrin ó kú fódìdí ọgọ́rùn ọdún ọlọ́run bá jí padà ìgbà tó jí wọ́n wọ́n rẹ̀ pé ṣẹ̀bẹ́nu alẹ́ àná náà ló ń sùn tó fi jí láàárọ̀ ọlọ́run wá ní kó wòrà kún mẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ tó gùn gbogbo nǹkan tó gbóúnjẹ tó gbóúnjẹ ẹ̀gbọ́ ẹ̀tì ẹ̀tì ọgọ́rùn ọdún fi hàn bí kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn bó ṣe tún sọ papọ téègùn ó tún sọ papọ ó tún di kẹ́tẹ́kẹ́tẹ́ padà ọlọrun ni a fẹ́ fi hàn bá a sì tún jì yín náà eléyìí àmì mùjísà lélẹ́yìí kìí ṣe gbogbo èèyàn kàn fi yẹn ṣe àmì láti lè fi ọlọ́wọ́n bàbá tí ma ń pààyàn tí ma ń jìyàn <clears throat> wa wakadhalika qawluhu ta'ala àpèjúwe mi òun náà tún ni ọ̀rọ̀ ọlọ́run tí ọlọ́run ọba sọ wípé Allahu yatawaffal anfusa hina mawtiha ọlọ́run ọba <clears throat> òun tí ma ń ló ma ń gba ẹ̀mí hina mautiha nígbàtí ẹ̀mí bá sùn maut huna anau tó bá sùn wallati lam tamut fi manamiha èyí tí àbáwá kádàrà pé kẹ́mí ọ lọ kó kú gangan látojú oorun fayumsiku allati qada alẹ́ almọ́tù ẹ̀mí tí àwọn ọlọ́run tá a bá ti kádàrá pé ojú oorun yẹn náà ni ó gbà lọ tẹ́mi yẹn bá ti jáde fàyọ́sì agbàmú àníjó padà sára yẹn mọ́ wàyúrísìlò òkúrọ̀ àwọn ẹ̀mí míì nígbà tá a bá gbá wọn mú tá a bá ti jáde àtúntú wọn lẹ̀ lóòtú fi jí láàárọ̀ ọjọ́ kejì ọlọ́run ọba ní ilà ajali musamman èyí tá a dá padà yẹn náà fúngbà díẹ̀ náà ni ó nínú àyà yìí ọlọ́run jẹ́ kó yé wa wípé oorun tá à ń sùn ọlọ́run fi pòwe fún wa nípa alimout àsìkò tó wà lórí ibùsùn ló lè sọ àsìkò pàtó tó oorun rá ọ lọ ò lè mọ̀ ẹlòmíì egun ẹran ní jẹ lẹ́nu tó fi sùn lọ ìgbà tó bá jí láàárọ̀ ní ah subhanallah eegun yẹn sì ti ha lẹ́nu nígbà bá jí láàárọ̀ ní tó wá rí pé ẹlòmíì ọ̀tọ̀ níbi tó fẹ́ sùn ọ̀tọ̀ níbi tó ń rà lọ sí lè máa ọ gẹ́gẹ́ bó jẹ́ pé ọmọ ibi ẹlòmí ilé ìsọ̀pọ̀ lójókòó sí ti rúm kó máa jẹun lọ́wọ́ ẹwà wọlé kẹsàn òun ò tí sùn ẹ wọlé kẹsàn àlóhun èsùn sẹ́tọ̀ bá ṣe tán ó wọlé gbà tí ó bá fi lajú báyìí ilẹ̀ ti mọ́ orí àga ni ó sùn sílẹ̀ òfin sọ ọlọ́run fi oorun tá à ń sùn yẹn ó fi pọ̀wẹ́ fún wa torí pé èmi náà ó jáde tó bá ti sùn ẹ̀mí mi ó jáde yóò bọ̀ sínú yà tó ti sùn ó lè ṣe ọ̀rẹ́ ní ó máa le ẹlòmíì kùmà ni wọ́n fi máa lè bọ́bá yìí ti sá síbi kan pé kóhùn sá pamọ́ bẹ́ẹ̀ inú yóò tó pàdé ẹ̀ bẹ́ẹ̀ yóò tún gbáyà yóò tún sá bí ọba tó sá débi kan tó rò kóhùn sá pamọ́ sí yóò bá tún rí ẹni tó tó fi kùmà léhùn kóhùn máa sá lọ báyìí odò ni ó wà wájú yóò bá rí látòrí àpáta ee ariwo yẹn ni ó pàjá ojú ayé ó lè rí bọ́ lórí bẹ́ẹ̀dì gbà á kí ló dé wàhádà hùwà ọ̀rẹ́ tí wọ́n fún lójú oorun yẹn yóò sì tà sára yóò filẹ̀ àbí kò ní filẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sì ni ẹni tó sùn tó lálà tó lóun gbádùn pé wọ́n sẹ́ wọ́n gbìyàn wá àtọ́bẹ̀ ẹ̀gúsí òun jẹyán bákan àtọ́ ń jẹyán tán tó wá lọ sí maka nígbà tó ń di maka kò sáfẹ́ fẹ́ ọmọ ọba maka gbogbo oríṣiríṣi àwọn bàbá ẹ̀ òun wá lọ rí sudais òun àti ẹ̀ àwọn jọ ń sọ̀rọ̀ ìgbà tó bá lajú orí ẹni rẹ̀ ló ti ti lórí ti bá rẹ̀ òun náà mọ̀ sọ pé ah kálá yìí sì máa lọ bá ń kó mọ́ gbogbo ìgbádùn tó lóun rí òun ẹ̀rí pé gbádùn yóò fi ilẹ̀ lára náà tó bá lóun wà ní ọkọ̀ tó ní èsì yóò fi ilẹ̀ èsì náà nínú ara bí nígbà bá lajú tó wá rí wípé orí ẹni lòun wà lọ́sọ̀sì ní ó tó bẹ́ẹ̀ náà ni tí yẹn bá wà Ọba subhanahu wa ta'ala fi pòwe fún wa kábà lè mọ̀ wípé ọlọ́run ọba wọlẹ́dẹ̀ yumeit wọlẹ́dẹ̀ yọ̀hí wọ̀nyẹ̀mẹ̀t o ń lọ́ba tó ní ká máa sẹ̀mí bá ṣe ń sẹ̀mí o náà lọ́ba tí sì ń gbẹ̀mí ẹ̀dá àwọn nǹkan tí ó sì tún ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tẹ́mi bá jáde ọlọ́run tó fi àpèjúwe díẹ̀ wá níbi oorun tí ta máa ń sùn àfáà ní fasọ́ha nasul qur'an ó lálàáfíà tá a bá wo ọ̀rọ̀ al-Qur'an wípé anna arwaha sa'irun min dhikrina la tarji'u ila jasadihi illa ila al-ajal al-musamma wa huwa wípé ẹ̀mí sa'irun tẹ́mi bá ti jáde ó lọ ló fi jẹ́ pé ara ló ń kú ẹ̀mí ìkú tó bá ti jáde kò ní wá padà dàkúdà yá o ó ń lọ tẹ́pẹ́ ní ìgbádùn yóò rí gbà tẹ́pẹ́ yà ẹ̀mọ̀ ìyà ẹ̀mí àwọn èèyàn kan ọlọ́run ó fi dá ẹyẹ yóò fi sínú àlùjànnà títí tí ó fi di ìjọgbìn dàkìyàmà ṣùgbọ́n ọ̀rọ̀ yìí èyí tá a wá sọ wípé tí ọmọnìyàn bá ń bẹ bẹnu sáré tán bá fẹ́ fi bí níbèèrè tí wọ́n dá ẹ̀mí rẹ̀ padà sí ní tí wọ́n dá padà sí lára bẹ́ẹ̀ nígbà wọn bá fi níbèèrè tán ẹ̀mí yẹn yóò kúrò mbẹ̀, ibi tẹ́mi yẹn wá wà tẹ́pẹ́ ibi tó ti ń ríyà náà ló wà ara tí ń bẹ nínú sàárè yóò ṣe kí ni o yóò máa fílẹ̀ yóò máa fílẹ̀ ló fi jẹ́ pé àsìkò tẹ́mi ó wà nínú sàárè tí ó wà ń bẹ̀ àsìkò díẹ̀ ni gbàtán fẹ́ béèrè béèrè wọn ò dà padà sí ara tán bá ti béèrè béèrè tán wọn mú kúrò mẹ́ ibi tí ó wà wà àwọn àyè míì ni ìmọ̀ níbi kó ti máa jìyà àbí kó ti máa jàgbádùn èyíkéyìí tí bá wá ń rí bẹ̀ wọn yóò mọ̀ ta asára nípa bọ́dì èyí tó ń bẹ nínú tó ń bẹ nínú wọ tó bá rí dọ́gbẹ́dàlẹ̀ kìyàmá tọ́lọ́n bá tó bẹ́ẹ̀ jí dìde ẹ̀mí yóò padà sí ara bọ́dì eléyìí ni nǹkan tí a fáwọn tó ń ṣàlàyé fún wa wọ́n ní wàkádà akhbar rasulullah sallallahu alaihi wasallam wọ́n nítorí wípé tá a bá wo inda sama ìdúnìyà ní òru nígbàtí wọ́n mú ànábìnrin rìn àjò òru tánábìnrin lọ sí sánmà gbàtí dánábì dé sánmà ilé ayé ayẹ̀mín lọ́wọ́ ọ̀tún ànábì adam aleyhisselam arwáhù alisaada òun rí ẹ̀mí àwọn olóríire àwọn ọmọ àlìjẹ́nà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wà á ń ṣe máa lè yí àrùwáhù ahànlè ṣàkọ̀wà lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà ẹ̀mí àwọn tó ti jáde láyé tó ṣe pé àwọn ti sórí ibú iná ni wọ́n wọ̀ lẹ́gbẹ̀ẹ́ òsì òun rí wà ákàbàrà sallallahu alaihi wasallam yawma Badr anábìsì tó fún wa nírò ní ọjọ́ ogun Badr iz khatobal mauta gbàdánà bí ń bá àwọn òkú àwọn ẹlẹ́bọ àwọn kèfèrí ọ̀sẹ̀bọ tó ń bá wọn sọ̀rọ̀ wa akhbara annahum qad wajadu ma wa'adahum bihi haqqan qabla an yakunu lahum qubur anábì sì sọ́njọ́ náà wípé àwọn òkú ọ̀sẹ̀bọ wọ̀nyí ojú wọn ti ọ̀rọ̀ yìí sì nìyí wọn ò tí ì sin wọ́lá yìí ṣáájú torí pé àwọn òkú ọ̀sẹ̀bọ yìí wọn èyí tí ìsìn wọn wọn kàn kún ọ̀dà sínú ibi kan ni ìgbà yẹn gan tí wọn sì gbé wọn sínú sàárè lànàbì ti ń sọ wípé wọn ti ṣe kíni o ojú wọn ti kan wọn ti mà lódodo àdéhùn tọ́lọ́mùbá wọn ṣe faqala lahu muslimun ya rasulullah àwọn mùsùlùmí wọn bèèrè kéré òjíṣẹ́ ọlọ́run àtọ̀kọ́tìbù àkọwàmán kọ̀dùjẹ́ yẹ̀fú sáwọn tó wọ́n bá sọ̀rọ̀ wọ̀nyí àwọn tí wọ́n ti gífà tí wọ́n òkú wọn ti rùn tí wọ́n ti bò wọn mọ́lẹ̀ sáwọn lọ wọ́n bá sọ̀rọ̀ bí ọkọ́lá sallallahu alaihi wasallam anábi ni ma antum bi asma kìí ṣe pàànàbí sọ pé táwọn mùsùlùmí sọ kò rí bẹ́ẹ̀ torí pé wọ́n ní kọ́ díjẹ́ yíyà fún wọ́n ní àwọn wọ̀nyí o wọ́n ti rùn wọ́n ti kú wọ́n ti wọ́n ti kú gífà òkú tó kú gífà tó yẹ kí wọ́n sin tí wọ́n tètè sin òun náà sọ pé kọ́ díjẹ́ yíyà fún wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti dòkú mbètè bíi kí ọkọ̀ gba ẹran kọ́ wa máa rùn lẹ́sẹ̀ títì wọ́n ò ní ó ti di jífà so bẹ́ẹ̀ náà ni àwọn òkú òkú kalẹ̀ tí wọ́n sí lákàgbé ẹsẹ̀ títí àbí ìtàn lọ gbé sí mọ́ṣúárì gbogbo wọn yẹn náà wọ́n ti kí ni o wọ́n ti jáyà fún ọlọ́run sọ wọn bẹ̀ wà alámọ̀hún anábì ṣẹ̀ṣẹ̀ wàá fi yé wọn wípé anna umsami'un pé à ni ṣùgbọ́n wọ́n ń gbọ́n tí mò ń sọ yìí gẹ́gẹ́ bí mu'jiza fatha'a anna dhalika li arwa'ihim faqat bila shak ìyẹn ń túmọ̀ pé ń sọ yìí ẹ̀mí wọn ló ń gbọ́ ntánàbí ń sọ yẹn kò sí èméjì bẹ́ẹ̀ nà lè a jẹ́ wípé ara gangan tó wà nílẹ̀ yẹn ara yẹn kò ní ìfuramọ̀ kankan mọ́ etí àṣẹ tẹ́tí fi ń gbọ́rọ̀ ó ti kúrò ti wà báyìí ṣùgbọ́n ẹ̀mí wọn ẹ̀mí wọn òun sọ qala Allah azza wa jalla ọlọ́run ọba ní wa ma anta bi musmi'in man fil qubur rí anábì sallallahu alaihi wasallam ó lè jẹ́ wọ́n gbọ́rọ̀ ẹni tó bá ń bẹnu sáré fanafa azza wa jalla sam'a amman fil qubur ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó jẹ́ ká mọ̀ wípé gbígbọ́rọ̀ kò sí fún ẹni tó bá ti wà nínú sáré wayal ajisad ẹn tó wà nù sàárè yìí náà ní ara bila shak wala yashukku muslimun mùsùlùmí ò ní ṣe iyèméjì fi anna alladhi nafa Allah azza wa jalla anhu sam'a inta nabi sallallahu alayhi wa sallam tọ́lọ̀wọ́ bá tí ó láàrẹ ga tó ní kò lè gbọ́rọ̀ yìí huwa ghayru alladhi athbata lahu rasulullah sallallahu alayhi wa sallam sam'a in tọ́lọ̀ ní ò lè gbọ́rọ̀ kì í sòun là fi gbígbọ́rọ̀ rẹ̀ lẹ̀ fún fa hadha wal haqq eléyìí ni وعما ما خالف هذا فخلاف لله عز وجل ọ̀rọ̀ tó bá ti yàtọ̀ sí eléyìí ọ̀rọ̀ tó takò ọ̀rọ̀ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ wal rasuli sallallahu alaihi wasallam wa mukabaratun lil aqli wal mushahada ẹni tó bá sọ tó takò eléyìí ó ti ṣe gbéraga àì ó ti ṣe mukabara ìgbéraga albani wọ́n ní ma bẹ́ẹ̀nà al-ma'akufatayn la wujuda lahu fi hadha al-makan wọ́n ní in táwọn fi sínú bracket méjèèjì wọn pé kò sí ń bẹ̀ min al-milal nínú tíra al-milal yẹn fala'alla fi bari nasakh bóyá tó jẹ́ kún ó gbé wábẹ̀ bóyá látara àwọn nasakh mi tíra mi tí wọ́n mú wa òun náà fi mú wa wà á ó fi makan akhar minhu naqala al-muallif ila huna àbáyé mi lọ̀rọ̀ yẹn wà nù tíra tẹ́ni tọkọ tíra wa gbé wá síbẹ̀ àwùwá hashiyat kanat alal amish fanaqala an-nas ila huna wahaman minhu àbí ọ̀rọ̀ yẹn bóyá nù hamish lọ́wà tẹ́ǹkọ́ tọkọ tíra wa gbé kúrò ní hamish tó gbé lọ sínú mọ́tínú tíra wàmá dúkìrá fi ziyadatu thaniya ani الضبي في ثبوته عنه نظر pé bákan náà ọ̀rọ̀ tí wọ́n tún gbà wá tí wọ́n ṣàfihàn sára dọ̀bí wọ́n lè ṣàfihàn ọ̀rọ̀ yìí ó ní ìdíkà wòye sí gẹ́gẹ́ bó ṣe ń nínú tíra at-Tahdhib wallahu ìdí bàbá ń ṣàlàyé fún wa bíi tàkíkù iṣẹ́ tàkíkù tí ṣe yẹn ni wọn ń ṣàlàyé pé àwọn kan bẹ kò sí nínú tíra yẹn bóyá nínú tíra tẹni tó kọ tíra ọ̀rọ̀ kan tó kó tì mẹ́ kò sínú ẹ̀ so ìyẹn túmọ̀ pé wọ́n ṣèwádìí gbogbo àwọn references tó ń tọ́ka sí mẹ́ wallahu a'lam ani walam ya'ti qattun an rasulillah sallallahu alaihi wasallam fi khabari wọ́n ní kò wá látọ̀dọ̀ òṣìṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam kan ìtólá làáfíà tó ń tọ́ka sí pé àwọn ẹ̀mí yẹn tó jáde láyé tọ̀rọ̀dù ila ajisadi indal mas'ala wípé ẹ̀mí wọn ó dáa padà sí wọn lára indal mas'ala nígbà tí wọ́n bá ń béèrè béèrè walaw sahha dhalika anhu sallallahu alaihi wasallam laqulna bi tó bá yẹ pé ó lè lálàáfíà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwa náà ò bá sọ ọ́ wàyídà lam yasih nígbà tá a ti mọ̀ wípé eléyìí ò lálàáfíà fala yahillu li ahadin kò tọ́ sẹ́nì min rọ́dìl àrùwá filikubu ilẹ̀ àjísáàdì èyí túmọ̀ sí pé ẹni tó sọ ọ̀rọ̀ yìí tó dá sọ fún rẹ̀ pé wọ́n máa ń dẹ̀ẹ̀mí padà sí ara nínú sàárè alminahal bunu amuru wàjádùhù wáhdàhù ẹni tí ń jẹ́ alminahal bunu amuru ò nìkan ló sọ̀rọ̀ yẹn wàlẹ́sà bilkawi pé ẹni náà kí dẹ̀ sẹni tá lé ọ̀rọ̀ ẹ̀ àfọ Sheikh Al-Albani wọn ni hadhihi da'wa marduda wọn ni tí wọ́n sọ yẹn kò rí bẹ́ẹ̀ bal hiya min mujazafati al-ma'rufa wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ yìí nínú àwọn àsọjù ọ̀rọ̀ tá a mọ̀ mọ́ tí ó bá ti mọ̀ náà fal hadith sahih hadith pé ẹ̀mí wọ́n dẹ́mi padà yẹn hadith tó lálàáfíà ni wọ́n ti lè sọ pé wọ́n dẹ́mi padà nígbà tó fẹ́ béèrè béèrè tó ti wá báyìí ìgbé àdíìsì tó sọ àdíìsì tó ṣe kíni o àdíìsì tí ó lálàáfíà òun ló sọ ọ̀rọ̀ yìí nínú àdíìsì albarra ibn Azib aláwo turukun kathira àdíìsì yìí ọ̀nà tó gbà wá pọ̀ kama qala al-Qurtubi fi tadhkira wàtẹ̀bí ahu ibn al-Qayyim fi rọ́ afá ibn al-Qayyim náà tẹ̀lé tí wọ́n wí nínú tíra àwọn àrọ́ bákanáà wasayuti fi sharhi sudur wasahahu gairu min aimatul hadis almutaqaddimin kama tara fi janais wasahiya wa min albayhaqi min shu'ab aliman walahu indahu turukun ukhra wa qad saqa ibn alqayyim ma'a turuqi alukhra falyarji ilayhi man sha'a at-tawassul ọ̀rọ̀ tí àfáàtọ̀kọ̀ tí ra sọ bí pé alminhal nìkan ló sọ ọ̀rọ̀ pé wọ́n dẹ̀mẹ̀ padà sí òkúláà tí wọ́n bá ń bèèrè béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n lọ́rọ̀ yóò rí bẹ́ẹ̀ o hadith wà lórí so ti yọ̀ báyìí ìdí nìyẹn tó fi jẹ́ pé tí a bá ń ka nǹkan kìí kan yóò kákàkà lásán a tún lọ wo ìpìlẹ̀ àwọn ọ̀rọ̀ tó tẹ̀sùn wọn nínú àwọn ọ̀rọ̀ tí a bá ń kà so inshallah ta'ala níbí a ó tí bá tún yà á ní tí wọ́n fẹ́ fi ẹsẹ̀ rẹ̀ nínú tíra yìí òun náà ni ìfẹsẹ̀ ọ̀rọ̀ ọ̀rìn ilẹ̀ wípé ẹni tó bá ti jáde láyé kò lè gbọ́ ohun tí alààyè ń wí gbogbo àwọn ẹ̀rí tó wà lè báàkì ọ̀rọ̀ òun ni wọ́n ń kó wá nígbà tó jẹ́ pé ẹni tó kọ tíra mi ń sọ̀rọ̀ bàbá ní ṣe tàkík bí wọ́n ṣe ń kọ̀rẹ́tì bí wọ́n ṣe ń sọ̀pọ̀tì ẹni tó tíra náà ni wọ́n tún kọ̀rẹ́tì àwọn kùdìẹ̀kùdìẹ tó wà nù tíra yìí náà so eléyìí náà ń pè ní tahqiq so ti yọ báyìí ṣùgbọ́n kókó tá a fẹ́ mú jáde ń bẹ̀ náà ni pé òdodo ni wípé ẹni tó bá ti jáde láyé kò lè gbọ́ ní ti ara yìí ń sọmọ so ti ìsẹ̀mí tí ń ṣe lásìkò yẹn ó yàtọ̀ sí ìsẹ̀mí ilé ayé hayatul barzakh na ń pè ìsẹ̀mí èèyàn ó yàtọ̀ sí ìsẹ̀mí ayé abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala yóò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó sì dúró tẹnì wa kó sì fún alásìpẹ̀ dáadáa lẹ̀ lérí dáadáa àti lérí ìbẹ̀rù ọlọ́run wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam wa taslima almi su'al na'am one إذا كان يؤذن الذي بجانبه يسمع فهو يكرر ما يقوله المؤذن إذا قال المؤذن الله أكبر الله أكبر السامي يقول الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله السامي يقول أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله يقول أشهد أن محمد رسول الله حي على الصلاة يقول لا حول ولا قوة إلا بالله لا تقول لا بالله العلي العظيم لا ليس فيها العلي العظيم لا حول ولا قوة إلا بالله حي على لا حول ولا قوة إلا بالله تجد بعض الناس يقولون وهذا ليس من السنة يقولون حيا على الصلاة لا حول ولا قوة إلا بالله حيا على الفلاح إلا بالله العلي العظيم هذا خطأ ليس من السنة تقول لا حول ولا قوة إلا بالله فهي على الصلاة لا حول ولا قوة إلا بالله فهي على الفلاح الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله ثم تقول وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم أو تقول الصلاة على النبي ثم بعد ذلك تقرأ اللهم رب هذه الدعوة تعالى So هذا الذي يطالب بك kama fa'alta fil adhan kadhalika taf'al fil iqama kadhalika taf'al fil iqama idha qala al muqim الله أكبر الله أكبر تقول لا أقول لكم أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة لا تقول أدامها الله وأقامها هذا خطأ هذا تقولون بعد يقولون هذا يوجد في بعض الكتب إذا قال هيا قد قامت الصلاة يقول أدامها الله وأقامها هذا خطأ لا لا تقول هذا ليس من السنة تقول قد قامت الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة قامت الصلاة الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله واضح وهكذا هذا كما ورد في السنة ìbéèrè tí àfa béèrè ni pé tí wọ́n bá ń pèrún àwa tá ń gbọ́nu pípé kí ni ká máa sọ ní tó ń ni pé ní bá ti gbọ́dọ̀ ń pèrún máa sọ ohun tí ẹni tó ń yẹn sọ tó bá ṣe òun náà ṣe ti dé ala salah ibẹ̀ nìkan ló ti sọ ohun tó yàtọ̀ ó sọ pé la hawla wala quwwata hayya ala al-falah la hawla wala quwwata illa billah so ti èyàn ní sọ pé láwọ́lá ọlọ́pàá ilá abilá aliyu làásìm ilá abilá tí ó fi pẹ̀lú yàtá bó ṣe kàámọ̀ náà ni èyàn ó máa sọ náà ẹni tó ń ṣe kàámọ̀ náà Allahu Akbar èyàn sọ aláàpọ̀lá ṣọ́rọ́ láìláìlá láwọ́lá hayala sọlá láwọ́lá ọlọ́pàá ilá abilá hayala alfalá láwọ́lá ọlọ́pàá ilá abilá kọ̀dì kọ́mọ́tì sọlá àti kọ̀dì kọ́mọ́tì èyàn sọ kọ̀dì kọ́mọ́tì sọlá kọ̀dì kọ́mọ́tì sọlá náà lèyàn sọ àwọn èèyàn máa ń sọ nǹkan mìíràn tó wọn ni àkọ́mọ Allahu adama bídíà ni bídíà ni èyàn sọ kọ̀dì kọ́mọ́tì sọlá kọ̀dì Allahu akbar Allahu akbar la ilaha illallah ṣùgbọ́n nínú bídíà táwọn èèyàn tó máa ń ṣe ẹlòmíì ò ní sọ kankan tán bá ń ṣe kọ́mọ́ tán bá ti wá dé la ilaha illallah la ilaha illallah àwọn àjọ àjọ lè gbà á alaihi wasallam sáfù sáfù àti bídà bídà tó gbọ́ láàlá ọlọ́nkọ́ sàánú wà lè yorùbá ká oríṣiríṣi ìran bídà tábà tún tẹ̀yìn gbogbo àwọn nǹkan yẹn ìwọ́ tó ọmọ pọ̀ fẹ́ sọ ó ti máa sọ́bọ̀ náà ó ń kálukú ní ó sọ tiẹ̀ kí jẹ́ pé àdáwákà níbi níbi ìparí ẹ̀ o ìgbìlá ilaha illallah wọn náà sọ pé la ilaha illallah wọn náà sọ ọ parí ṣùgbọ́n kẹ wá mú bẹ̀yẹn nìkan kó jẹ́ kí bẹ̀yẹn nìkan lẹ́ẹ̀tì wá dá wákà pé la ilaha kò sí ti jẹ́ ai la ilaha illallah muhammadu rasulillah rasuli tó nìyẹn sọlá ọlọ́jà sórí ìrẹ̀lá bí ìgbà tí èyàn ń sí é òtítọ́ a ní ọlọ́ọ̀dá mọ́sáṣẹ́ àgbò olé yírú o kọ̀wọ́n àlọ́ fẹ́ na bàbún bàbá gbọ́n ńlá ṣùgbọ́n tí wọ́n ń ṣe yẹn kìí ṣe bó ṣe yẹ kó rí nì ẹnu pé nǹkan tá a kà náà ni pé bí mọ àwọn bàbá yẹn ṣe mọ wọ́n gbìyànjú ọ̀ ẹ̀rí bàbá mi tó pé òun ní máa ń pòrò mọ́lá sí ẹ̀ ní àsìkò òun ò ní tó ẹ̀rí yóò ti lọ pẹ̀lú bóyá kẹ́bí ó pẹ̀lú náà àwọn kan pẹ̀lú jọ mọ̀ pé bíbà tán sun rárá láàájẹ́jẹ́ ẹ̀yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́ ah, ní kí náà sọ kí bàbá yìí sọ yìí náà pé ah, ẹ̀rọ náà ni ah, ó ti ń pèrú nísìnyí látọ̀dún bí ṣe ń pè sugbawo ṣùgbọ́n o àsìkò òun ò tó yóò ti dé ẹ rí gbogbo mic yóò létò bàbá yóò ti mọ sáfíìsì mic yẹn yóò ti mọ bí wọ́n fi sí tó bá ti di pẹ̀lú dán yóò tún tì yóò tún ṣe kí ẹnu tó kàn wà ní wípé ìwọ̀n bẹ́ẹ̀ èyí tí wọ́n mọ̀ yẹn náà ni wọ́n ń lò yẹn àwa tá a wá mọ̀ tó pọ̀ àsìkò òun ó tó ẹlòmíì ẹ̀yìn mọ́sáàsì ló jòkó sí tí wọ́n mọ̀ ṣeré gbogbo ìdájọ́ tẹ̀júwì tó ń bẹ níbi ìrún pípè làwa mọ̀ ṣùgbọ́n àsìkò òun ó tó ẹ mọ̀ ṣeré ẹni pọ́n lọ́lá so idan gbogbo àwọn nǹkan yẹn a kẹ́kọ̀ọ́ lérí ẹ̀ káṣì wa a máa sọ ìkọ́ ọmọ yẹn bọ́n ń a máa sọ náà kì í ṣe pé láìláìlá yẹn nìkan wá ni a wà á gbé ní wákà àwọn nǹkan tí wọ́n ń ṣe yẹn ní kátúndà níyàn Allahumma Allahumma ìní na gbogbo èèyàn náà kò sí nínú ẹ̀ tó ti yé àdádálẹ̀ ilẹ̀ Yorùbá ó nìyẹn àwọn ìwé àníyàn oríṣiríṣi gbogbo àwọn yẹn àdádálẹ̀ ilẹ̀ Yorùbá ni kò sí nínú súnà anábìwà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìrun pípé èèyàn mọ anábì kọ́ àwọn sàábé wọ́n pèrún bọ́n sí ń pè ànábì correct wọn ànábì ṣe ìkọrọ̀ fún wọn bẹ́ẹ̀ náà lẹ́ni tí ó máa pèrún ó gbúdọ̀ kẹ́kọ̀ọ́ bọ́n sí ń pèrún hmm? èèyàn gbúdọ̀ kẹ́kọ̀ọ́ bọ́n sí ń pèrún ọwọ́ àwọn ẹgbẹ́ ọ̀tọ̀ ni tó máa sọ láàfin máa ní muadhin nínú mọ́ṣáláṣí ẹni tó máa rún pè tó sì máa àsìkò ìrun náà máa ń yàn ní muadhin tó bá ti kọ́ mọ́síjìdì kan wọ́n yan ìmáàmù wọ́n yan muadhin wọ́n sì yan ẹni tí ó máa ká àwọn ọmọ ní Quran mọ́tí máa ń ṣe láwọn ìlú Islam tí wọ́n bá ti lè kọ́ mọ́sálásí àwọn mẹ́ta yẹn ni wọ́n yan wọ́n yan imam wọ́n yan muadhin wọ́n sì yan àfáà tí ó máa ká àwọn ọmọ ní hifzul Quran àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn gọ́ọ̀mẹ̀ntì ni ó máa fún wọn lọ́wọ́ sùn tuntun mọ́sálásí ṣe àwọn wà tíjọba ti gbà irú àwọn tán máa ń gbá títì wọn ìwọ ibi tí wọ́n fi iṣẹ́ tiẹ̀ sí. Si mọ́sálásí ibi báyìí ẹ̀yìn báyìí lẹ́ẹ̀mà túnṣe ẹ̀rì always mímọ́ ni kódà mo ń ronú àwọn nǹkan kan nínú àwọn in táwọn èèyàn tún lè ṣe lọ́jọ́ iwájú tó lè mówó wá táàkàkún sí o ní pé o lè dá bí ilé kan lẹ̀ ilé iṣẹ́ yẹn intẹ́yìn ń ṣe ni pé kò ní ìdí ẹ máa gbá mọ́sálásí yín ẹ sáwà rẹ́jísítà lọ́dọ̀ company yìí iye báyìí lẹ́ẹ̀ máa san ní oṣooṣù àwọn kọ́mpìnì yóò ti ní òṣìṣẹ́ mọ́sálásí ibi báyìí ẹ̀yìn mẹ́rin yìí kò la síbẹ̀ yẹn always neat kò lẹ́mọ̀ rí àwọn èèyàn máa gbowó oṣù lọ́ndà kọ́mpìnì yẹn mo pé yọ báyìí gbogbo ọ̀rọ̀ wàhálà kan ẹ̀wọ̀n tó mọ́sálásí ṣe kìíní ẹ̀yìn ẹ̀ ní rí yẹn bẹ̀ gbogbo mọ́sálásí always yóò máa neat ni torí pé wọ́n ti gbà wọ́n tí wọ́n ń ṣiṣẹ́ yẹn so bó ṣe rí yẹn ẹni tó bá láròjú lẹ lè dábì kọ́mùnì yẹn lẹ̀ pàápàá jùlọ ibi tí mọ́sálásí ti pọ̀ táwọn èèyàn sì nífẹ̀ẹ́ àti máa náwó sójú ọ̀nà ọlọ so mọ́sálásí gbúdọ̀ jẹ́ ibi tí ó máa wà ní mímọ́ tó tó ní gbogbo ìgbà so ti yàrá gbogbo ẹnikẹ́ni tí bá wá ń ṣe tí ń tún máa ṣe ẹ̀san tó pọ̀ yóò máa jẹ́ tiẹ̀ lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ẹni tí ó ti jẹ́ láàpàrù láàgbà irú òwò ni ìwọ náà ọwá tún lọ ń pè báwọn bàbá òun náà ṣe ń pè túrò àwọn bàbá yẹn ní ìsìn àwọn ò mọ̀ pè jù bá náà lọ ni bóò ní kí bàbá ọ̀tọ̀ pé aṣáàdù bàbá ò lè ṣe hayya hayya kò lè ṣe ha tó ti yé ṣùgbọ́n ìwọ tó jọ́dọ̀ o gbúdọ̀ kọ́ bí wọ́n ṣe ń pèrú dáadáa tẹ́lẹ̀ mi bá ń pèrú báyìí láàáyì láà kò sí ti jẹ́ àáyì níbo ni àáyìun níbo ló wà níbo ni àáyìun níbo ló wà àbáwọn èèyàn pè bẹ́ẹ̀ láàáyì láà ilà láà níbo ni àáyì níbo ni a ihun níbo ló ti jáde ìwọ̀kọ́lọ́wọ̀n bá tí ọlá rẹ̀ ga kí ó sàánú ẹnìkọ̀ kan wà kíkọ́ ni mímọ̀ ìmọ̀ ló sì ní àdínì kì í ṣe ọgbọ́n abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kí ó fún wa ní àgbóyé ẹ̀sìn ó sì gbà á lẹ́sìn lọ́wọ́ sallallahu ala nabiyina muhammadin alaihi wa sallam